òun látàrí ibẹ̀ ó ní àwọn nǹkan tó ń pọ̀ màmá ẹ wá jẹ́ kí n wá wò ó báyìí gbogbo wa la mọ̀ wípé epo ọlọ́mú púpọ̀ yìí ni wọ́n sọ pé ó ń ṣokùnfà àrùn ibà lásà tí epo ọlọ́mú púpọ̀ yìí bá wá ṣokùnfà àrùn ibà lásà ọ̀nà owó ni àwọn èèyàn wá lè máa fi kó àrùn yìí gan nísànsàn torí pé kì í àìmọye ẹlòmíì wà tó jẹ́ wípé ìmọ́tótó wà fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tún ilé wọn ṣe wọ́n ń tún àyíká wọn ṣe kò sí dọ̀tí irú àwọn èèyàn báyẹn ní ìsìn máa sọ wípé àrùn balásà lè dọ́dọ̀ mi torí gbogbo òfin ìmọ́tótó ni mo pamọ́ yàtọ̀ sí eléyìí ọ̀nà owó gan-an lèèyàn lè fi kó àrùn balásà yàtọ̀ sí ìwà ọ̀bùn ṣíọṣíọ. ọ̀nà tí a lè fi kó àrùn balásà pọ̀ rẹpẹtẹ ìkíní mo fẹ́ kí gbogbo àwa tó jẹ́ pé à ń jẹun ní àwọn ilé oúnjẹ kéréje kéréje tó jẹ́ pé a lè fúnra wa ní mouth discipline ǹjẹ́ mọ̀ yìí pé tẹ bá ń kọjá lọ nílé oúnjẹ ẹlòmíì níṣẹ́ lẹ́ẹ̀ máa rí wọn tó máa ṣọ́ bẹ́ẹ̀ lẹ̀ hmm. àwọn eku ńláńlá. ó tiẹ̀ ọ́ pọ̀ bẹ́ẹ̀. àwọn eku ọlọ́múgbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá ti ẹnu bọ oúnjẹ yẹn àbí wọ́n kọ̀ra kọjá nú ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wọ́n ti ṣe sílẹ̀ mọ́jú o a lè kó ń bẹ́ẹ̀ ẹlòmíì ẹlòmíì wà tó bá tiẹ̀ máa tó ń jẹ fún yín gan bóyá pàtàkì jùlọ àwọn alábìamọ ẹlòmíì bá ṣọ ọmọ ìṣègbọ̀nsẹ̀ bọ́n bá ṣọ̀ǹdì fún ọmọ báyìí ọwọ́ yẹn náà èyí tó yẹ kí wọ́n kọ́ fi ọṣẹ fọwọ́ kó tẹ̀ tó di pé wọ́n ta oúnjẹ fún oníbàárà wọn wọ́n ṣáà ti fi ọwọ́ tán ti fomi ṣan ọwọ́ lásán tán fi nu ara báyìí wọ́n ta oúnjẹ ọ̀hún náà nìyẹn. àwọn elétò ìlera elétò ìlera àwọn ẹlẹ́ṣọ̀ọ́ tá à ń pè wọ́n ní health educator wọ́n ní láti ṣàbójútó pàápàá jùlọ ṣẹ́rí ṣe mọ̀ pé sì ẹ̀ka nínú ìwé ìròyìn wọ́n ní lassa fever lassa fever gàrí tá à ń rà lọ́jà hmm. a lè kó o ṣe rí pé gàrí yẹn epo awọnú ẹ̀ atọ̀ sí ajẹ́ ẹ̀rí wọ́n lè kó nípasẹ̀ ẹbẹ̀ tí ọmọ tó bá jẹ́ pé nínú ilé ẹ̀ ìmọ́tótó wà gidigidigidi nínú ilé tiẹ̀. Mm, ọ̀nà wo ni irú àwọn báyẹn lè gbà. nígbà tí èèyàn tó bá lọ ṣàyòjú ràn tó bóyá wọ́n mú gàrí ilé wọn tó lọ bá wọn mú gàrí tó dẹ̀ lọ rà lọ́jà ó lè jẹ́ gàrí tó jẹ́ pé tèkú ti tọ̀ sí ni èlù. àbí kó jẹ́ pé kán tiẹ̀ kéèkù gan má tọ̀ sí lọ́jà kó jẹ́ pé nínú ilé tàwọn ọ̀rẹ́ yẹn gan. èmi kàn tẹ̀sí general ibi tó ti lè kó jù. torí à káyà àwọn èèyàn má lọ máa já pé àṣà wà níra gàrí jẹ lọ́jà mọ́ ní sí torí tí eku tọ̀ sí. kán má máa mú lóòrèkóòrè kán jẹ́ pé èyí tán bá rò ṣàbùkọ́ tán bá ti rò lẹ́bà kì í ṣe direct contact kì í ṣe yẹn nìkan o iṣu tá a bá rí iṣu lọ́jà tó jẹ́ pé eku ti jẹ ẹ jẹ́ ká má rà ọ̀gẹ̀dẹ̀ ẹlòmíì ọ̀gẹ̀dẹ̀ tá à ń bó yìí èkú ajẹ́ àní ó ti rà á lé o kì í ṣe pé kú jẹ́ lọ́jà o ẹ take me right èkú ò jẹ́ lọ́jà èkú jẹ́ ń lé ẹ̀ ni amú ẹnu ẹ̀yẹn abu kúrò. ibi tí abi tó tọ́jú ẹ̀ sí kò sábò tó péye èkú dẹ̀ wà nínú ilé. ó dẹ̀ jẹ́ ó mú ó gé kúrò ṣe mọ̀ pé kì í ó jẹ́ ṣe irú yẹn ó lè kó ẹlòmíì dẹ̀rẹ́ yìí oúnjẹ ó ṣí sílẹ̀ ó lè kó àwọn aláàbò elétò ìlera healthcare officers healthcare workers let's say healthcare workers healthcare workers àwọn yẹn náà tó bá careless tó hàn ní ìdáàbòbò tó péye wọ́n lè kú ẹ̀yin àwọn laboratory náà ẹ gbọ́ mi tí a máa ń gba specimen bóyá ẹ̀jẹ̀ tá à ń gba ẹ̀jẹ̀ láti fi ṣe test àwa náà tá a bá dáàbò bo ara tẹ́ ẹ̀ bá dáàbò bo ara yín ẹ lè kó o bóyá ká wọ glove ọlọ́wọ́ gígùn ká wọ àwọn nǹkan kan tó tó dé àti lọ sleep pàápàá jùlọ èèyàn tún lè kó àwọn tó jẹ́ olùtọ́jú health care officer ẹ tún lè kó bóyá ẹ accident tó ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ dáàbò bo ara yín náà ẹ wá ìdáàbòbò kẹ́ tó ní ẹ fọwọ́ kó gbogbo àwọn àjálù tó ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ aláàbò. màmá mo fọwọ́ àtọmọdé ní ẹnu ṣé nǹkan tẹ́ ẹ̀ ń gbìyànjú àti sọ ni wípé ó jẹ́ àìsàn tó máa ń ràn láti ibì kan sí ibì kan. ah olótù ó máa ó jẹ́ àìsàn tó ràn láti ibì kan sí ibì kan. téèyàn kan lè kó láti ibì kan látọ̀dọ̀ èèyàn kan. láti ibì kan sí ibì kan èèyàn lè kó nípa kéèyàn tọwọ́ bọ̀ bóyá èèyàn yẹn eh, ó lásídẹ̀ǹtì àbí ó jẹ́ ẹni tó ní lọ́sàbí fàǹsì tó ní bọ́ì ti ọyún yẹn tó ṣe sílẹ̀ tí wọ́n náà dẹ̀ débẹ̀ bóyá ó ṣe sórí tébù ni wàá fọwọ́ ko tó dẹ̀ mọ̀ tó ṣànwọ́ yẹn kó tó jẹun ó ti kó ní ìtì. ẹ wo ẹ̀yin ará alẹ́ kò wá sí ohun tí a sì lè máa sọ lórí ìmọ́tótó yìí náà ni gbogbo ẹ̀ sì ń forí sọ ẹ ti rí bí dókítà wa bọ́ ṣe yànnà náà ẹ̀ nísìn a ti mọ̀ wípé eku ọlọ́mú púpọ̀ ló ń ṣokùnfà àrùn ibà lásà ìyẹn ò wá túmọ̀ sí wípé ká wá gba eku tí kì í ṣan lọ́mú púpọ̀ ká wá gbà á láàyè kó máa sáré lọ kó máa sáré bọ̀ lórí oúnjẹ wa àwọn ẹlòmíín dẹ̀wà tó máa sọ wípé à èmi ò ń ṣọ̀bùn o gbogbo òfin ìmọ́tótó ni èmi pamọ́ ń tèmi o inú ilé mi gbogbo ẹ̀ ló mọ́ fínífíní gbogbo àyíká mi kò sóko níbẹ̀ gbogbo ẹ̀ láti ro kò sí nǹkan tó dàbí ìdọ̀tí àbí ẹ̀gbin nínú ilé mi àrùn ìbálásà lè dọ́dọ̀ mi mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀nà oríṣiríṣi òun náà ni àrùn ibà lásà lè gbà díẹ̀ ọ̀dọ̀ yín tẹ́ mọ̀ wípé ẹ pa gbogbo òfin ìmọ́tótó ẹ pa mọ́ gẹ́gẹ́ bí màmá wa ti sọ ìtọ́jú ọmọ ó ṣe kókó ọmọ ń jẹun láti ibì kan síbì kan ẹ mọ orú àrùn ẹ mọ orú àìsàn tí ibi tọ́mọ yín ti lọ jẹun tó ń bá wọn fínra ń gbogbo ẹ láti ilé ìwòsàn ara ọ̀rẹ́ mi ò yá mo fẹ́ lọ ṣàbẹ̀wò sí ara ẹ̀gbọ́n mi ìyá ẹ̀yà fẹ́ sáré gbé lọ ilé ìwòsàn ṣẹ́yìn fúnra yín ṣẹ̀ ń dáàbò bára yín torí wípé wọ́n ní frequent contact with ẹni tó bá ní àrùn ibà lásà yẹn ni wípé ìfarakàn ra ẹni ẹ̀yin tẹ́ ẹ̀ ní àtẹni tó ní ibà lásà yẹn ó lè ṣokùnfà kẹ́yìn fúnra yín ni kò wá síbẹ̀ ṣe wá lè pa òfin ìmọ́tótó kẹ́ pamọ́ tó nínú ilé yín àwọn ọ̀nà yìí léèyàn tún lè gbà kó gbogbo ẹ̀yin onímọ̀ nínú ètò ìlera gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera náà ẹ bẹ́ẹ̀ ti ń dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn dókítà ní kẹ́ ẹ máa dáàbò bo ẹ̀mí ara yẹn torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà olójú àánú ni wọ́n bá ti sáré gbé aláìsàn kan dé ọ̀dọ̀ wọn wọn tiẹ̀ ní tí ìrántí wọ ìbọ̀wọ́ wọn sáré gbé bó bá jẹ́ irú aláìsàn jẹ́ wípé àrùn ibà lásà ń dà láàmú tẹ́lẹ̀ mọ̀ wípé àrùn ibà lásà ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ àti omi ara hemorrhagic illness ni bẹ́ẹ̀ bá wá dàbò bara yín ọ̀nà wo lẹ́yìn náà lẹ̀ nígbà kó gbogbo àwọn ọ̀nà yìí wọ́n sọ wípé èèyàn máa ń gbà tó dẹ̀ yẹ ká máa wà careful